èyí ni àkójọpọ̀ ẹwà àṣà àti ogélẹ̀ yorùbá tó wáyé lágbèrè ìdárayá lábẹ́òkúta títí di bá a ṣe ń sọ yìí ojúmọ́ kan àrà kan eré ìdárayá oríṣiríṣi ló ń lọ lọ́wọ́ ní pápá àṣeré moshood abiola stadium tó wà nílùú abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn ẹ ń rántí pé láti ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2025 yìí ní ìdíje ọlọ́kan òjọ̀kan tí ń wáyé nílùú Abẹ́òkúta ní pápá àṣeré tí wọ́n fi ṣe ojúkò eré ìdárayá àpapọ̀ ilẹ̀ wa èyí tí wọ́n ń pè ní National Sports Festival lédè Gẹ̀ẹ́sì ìpínlẹ̀ Ògùn ló gbàlejò àwọn ìpínlẹ̀ yòókù tí wọ́n ń kópa nínú ìdíje ọlọ́dọọdún náà lọ́dún yìí ọ̀sẹ̀ méjì sí ni wọ́n ó fi dábìrà lóríṣiríṣi ń bẹ̀ láti ọjọ́ kẹrìndínlógún tí wọ́n ti ṣíde ètò náà ní bẹ́bẹ́ tí ń wáyé ní pápá àṣeré kódà ìgboro ìlú Abẹ́òkúta pàápàá mọ́ lára pé àwọn àlejò wọ̀lú nítorí ọrọ̀ ajé àti káràkátà rúgọ́gọ́ sí i ká má ṣe sọ ti lílọ bíbọ̀ ọkọ̀ àti onírúurú ìran àṣà oge àti ẹwà tó ń ṣẹlẹ̀ láyìíká sítẹ́díọ̀mù náà gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló gba gbogbo àwọn olólùfẹ́ eré ìdárayá àtàwọn èèyàn pàtàkì pàtàkì ní ìpínlẹ̀ Ògùn àti káàkiri orílẹ̀-èdè yìí títí kan àwọn tí wọ́n ń wálé láti òkè òkun lálejò díẹ̀ lára àwọn ìran àrímàlèlọ tó ti wáyé ń bẹ̀ ní títan iná ìṣọ̀kan unity torch tí wọ́n fi ṣíde àjọ̀dún náà aṣọ ẹgbẹ́jọdá tí wọ́n ṣàmì àjọ̀dún eré ìdárayá sí táwọn gómìnà ilẹ̀ yorùbá àti igbákejì ààrẹ ilẹ̀ wa kashim shettima wọ̀ davido olórin hip hop táyé ń fẹ́ tó ṣeré lọ́jọ́ àkọ́kọ́ àwọn onílù àwọn olórin ìbílẹ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti afẹ́wápawó gbogbo tí wọ́n dábìrà láti ọjọ́ kìíní títí di bá a ṣe ń sọ yìí àwọn ọlọ́jà náà ò gbẹ́yìn fẹ́ẹ̀ má sí nǹkan ìbílẹ̀ ìpínlẹ̀ Ògùn tí ò sí láyìíká gbọ̀ngàn náà eégún jó àgèrè ṣeré ìmúra àti ìwọṣọ lónìrànràn àwọn tó ń ta aṣọ àdìrẹ kàǹpálà aṣọ òfì ìlẹ̀kẹ̀ fìlà àti nǹkan ọ̀ṣọ́ lóríṣìíríṣìí àrà ọ̀tọ̀ ni bí wọ́n ṣe pa ìlú Abẹ́òkúta láró tuntun tí wọ́n kùn àwọn ọ̀nà àti àyíká stadiọ̀mù náà lọ́dà tí wọ́n sì ṣe ọ̀ṣọ́ àti ẹwà sí i ó dájú pé má ní ni ètò àjọ̀dún eré ìdárayá tó ń lọ lọ́wọ́ yìí lásìkò ìṣèjọba Dàpọ̀ Abíọ́dún ayẹyẹ tó fìtàn balẹ̀ gbáà ni Faith Adébọlá ló kó ìròyìn yìí jọ fún ìkànnì ìta fàájì Olúwatósìn Adéwuyì ló kà á sétí ìgbọ́ yín.